ó dẹ̀yìn ọdún mẹ́ta ká tó dá ìjọba padà fún alágbádá ọ̀gágun abdulrahman chiani tí í ṣe olórí sójà tó dìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ muhammadu bazoum lórílẹ̀‐èdè niger lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2023 yìí ti sọ pé ó dẹ̀yìn ọdún mẹ́ta gbáko káwọn tó gbé ìṣàkóso ìjọba orílẹ̀‐èdè náà kalẹ̀ fún olóṣèlú alágbádá orílẹ̀‐èdè náà àṣálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lẹ́yìn ìpàdé ìdákọ́ńkọ́ kan tó wáyé láàrin òun àtàwọn ikọ̀ kan tí àjọ economic community of west africa ecowas rán lọ́ba láti wá ojútùú sọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba tó wáyé lórílẹ̀‐èdè náà kí wọ́n sì dá ìjọba padà fún ojúlówó olóṣèlú tí wọ́n jẹ́ alágbádá ní ilẹ̀ náà bákan náà ni ààrẹ ológun ọ̀hún tún kìlọ̀ fún àjọ ecowas àtàwọn ọmọ ogun wọn pé kí wọ́n má ṣe gbèrò rẹ̀ lọ́kàn rárá láti kógun ja àwọn lórí ọ̀rọ̀ náà nítorí pé ohun tó máa ṣẹlẹ̀ máa kọjá àfẹnusọ bí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ Rotimi Orílùwà ló ti ń jábọ̀ láti kàn ní Wisdom Yard television